fún ọjọ́ mẹ́ta. ẹ ẹ ẹ a gbọ́dọ̀ dì mọ́ ara wa o. ṣé jà ni. ṣé ìwọ ò gbọ́ wípé àrùn kòrónà ti wọ nàìjà ni. ẹ mo gbọ́ bẹ́ẹ̀ o ṣùgbọ́n mo ti fọwọ́ mi náà mo dẹ̀ tún fi hand sanitizer mo fi ra gbogbo ọwọ́ mi wo àrùn kòrónà kankan kan lè débi báyìí. ìyẹn náà dáa ṣùgbọ́n ohun tá a ṣe tún kù o má dì mọ́ ẹnikẹ́ni má bọ́ ẹnikẹ́ni lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni kí o máa fi àyè tó pọ̀ díẹ̀ sílẹ̀ láàrin ìwọ àti ẹlòmíràn láti dẹ́kun ìtànkálẹ̀ àrùn kòrónà jọ̀wọ́ má súnmọ́ mi o jókòó sí ilé rẹ̀ nítorí oúnjẹ tí mo fẹ́ wá rà sílé ni mo ṣe jáde o. ṣe ojúṣe rẹ láti dẹ́kun ìtànkalẹ̀ àrùn kòrónà má lọ sí ibi tí èrò bá pọ̀ jù kí o sì fi ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà sí ìwọ àti àwọn ẹni ìyókù fọ ọwọ́ rẹ pẹ̀lú ọṣẹ àti omi tó ń ṣàn nígbà gbogbo má sì fi ọwọ́ kan ojú imú tàbí ẹnu rẹ tí o kò bá ti fọwọ́ rẹ. ojúṣe gbogbo wa ṣe fún ara rẹ kò sì ṣe fáwọn yòókù. ìkéde ìwọ́látọ̀dọ̀ àjọ Federal Ministry of Health Nigeria Center for Disease Control àtàwọn akẹgbẹ́ rẹ̀ yòókù.